Thank you. wa barakatuhu ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba ọlọ́pẹ́ ẹjọ́júmọ́ ọba tó ń bẹ lórí ìṣesí kan náà tí ò sí yàtọ̀ ń bẹ bí ṣe ń rọ̀jò bẹ́ẹ̀ ní ràrùn ó ṣe ń pẹ́lẹ̀ oṣù bẹ́ẹ̀ ní pé ọmọ a mà dúpẹ́ ọlọ́run ọba ọba tó yẹ pé obìnrin ní bímọ ń jọ àti dáyé àti ìgbọ́pọ̀kùnrin kan lóyún ó sì bímọ ọba ètò lọ́lọ́run òun fún rẹ̀ ti kira rẹ̀ pé kúlẹ̀ yaomin wúwa fi ṣàánà orí ìṣesí kan náà lòun ọlọ́run ọba wà òun ò yí padà tá a dá nìkan lẹ̀ ń yí padà bẹ́ẹ̀ ṣe ń yí padà náà bẹ́ẹ̀ bá lérò pé ẹgbọ́n kò sọ́gbọ́n ń bẹ o ọba ọpẹ́ lèmi ọlọ́run bàbá wo bọ́lọ́run fúnra rẹ̀ ṣe sọ̀rọ̀ ọpẹ́ pé ọ̀ràn yẹn ni ká dúpẹ́ fóun bàdé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bisimilahi rahmani rahim. masha allahu marhaban. walilayi liyamudu rabbi samawati wa rabbi ardi rabbi alamina. kò sí ọlọ́run ọba àlàyé. walilayi liyamudu rabbi samawati wa rabbi ardi. Rabbil alamin. ọpẹ́ ni fún ọlọ́run ọba wa. wàlá ọlọ́run lọ́lọ́pẹ́. wàlá hamdu. bó ṣe wá lóore òun lọ́lọ́pẹ́. walillahil hamdu. bó bá ìtúnṣe nǹkan míì fún wa òun lọ́lọ́pẹ́. walillahil hamdu. bó ṣe ń tó dùn mọ́ wa gbọ́dọ̀ dúpẹ́ fún. walillahil hamdu. bó tún ṣe kejì náà ọ̀dọ̀ tiwa ni ò ti dá ọ́ dá lọ́dọ̀ tiẹ̀. walillahil hamdu rabbi samawati wa rabbil ardi. La ilaha illallah. Rabbil alamina. Jalla ma la yamut. Walillahi alhamdu rabbi samawati wa rabbil ardi. O náà ni. Rabbil alamin. Ọba ọpẹ́ lọ́lọ́run, ọba tó ẹ pé retí ọpẹ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà kò wá yẹ ká dúpẹ́ ni. wàlíláì làhámdù. ó dúpẹ́. wàlíláì ilhamdu. ọba tó yọ ẹnìkan dédé ẹnìkan ṣoṣo jáde láàrin gbogbo wa. falillahi ilhamdu. ó wá ní bá a fẹ́ bá a kọ̀ a fẹ́ràn rẹ̀. falillahi ilhamdu. ó wá ṣe ní eegun eegun kaka tí tajà lẹ́nu. falillahi ilhamdu. lẹ́sẹ̀kẹsẹ̀ tá a gbórúkọ rẹ̀ ní gbogbo tí ń bẹ Nàìjíríà sì change. falillahi ilhamdu. a máa dúpẹ́ fọlọ́hún tá a ti rẹ́ nìkan ẹnìkan láàrin gbogbo wa ẹnìkan ẹnìkan ẹnìkan la wá gbóòkọ rẹ̀ ní gbogbo wa sì súnra kì Allahu akbar. falilahi lihamudu rabi samawati wa rabbil ardi. ọlọ́run lẹ́mi ni mo ní sánmi mi mo nílẹ̀ èmi ni mo ń lòpọ̀ láàrin méjèèjì. rabi samawati wa rabbil ardi. bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ pé mi náà ni mò ń kọ̀ntró sánmọ̀ mò ń kọ̀ntró lẹ́bi mo ti sọ síwájú fún ìpínlẹ̀ ayahuddu ifusuhuma wàá wọlé alẹ́ yìí ọ̀la èmi tí mo ga tí mo tóbi tí ọ̀sẹ́ ni ó tó mi èmi ni mò ń rí ti ń lọ ń sánmà mò ń rí ti ń lọ ń lẹ̀ mo sì ń sàmójútó wọn. Allah. falilayi le hamudu rabi samawati wa rabi le ardi. alọ́lọ́run ló ní sánmà òun ló nílẹ̀. rabi le alamina. ọba gbogbo ẹ̀dá sí lọ́lọ́run ọba gbogbo ọba ọba èèyàn ọba ẹranko ọba àlìjànú ọba ẹyẹ ọba ẹja ọba èèrà gbogbo tí ń lọ láyé ọlọ́run ló ní ní. samawati wa rabbil ardi rabbil alamin. ọlọ́run lẹ́ẹ̀gbọ́n ẹ̀gbẹ́ mi ọlọ́run ọba nìkan lọ́bọ ọgbọ́n ẹ̀ sì gẹ́ èmi nìkan lọ́bọ ọgá ń tẹ́ ẹ fi ń pera yín pàtàkì Allahu Akbar. wàláwùlì kíbùrì àwùfín sàmáwátì wàlárdì. a ọmọ sí ọlọ́run tó ṣàlàyé. wàhùwàlà azizul hakim. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. wàláwùlì kíbùrì àwùfín sàmáwátì wàlárdì. وهو العزيز الحكيم. mi ò gbọ́ ń tó wí o. wàláwù kúrìyàwó fi sàmáwá ti wà láàrúdì. mo ní ọba nìkan ni ká ṣe kámọ́ bí ni léèrè. tí ò sẹ́ni tí ò bí mi èmi nìkan ni ọba motomoto èmi nìkan mo lè gapá. èmi ni mo lè sọ pé ntí n bá ti ẹnìkan ò ní béèrè lọ́wọ́ mi. èmi ni mo lè sọ pé ntí n bá ti àṣẹ tí n bá ti pa ni ó mú o. wàlà òlì kébùrì yá o. èmi lèmi ń pàṣẹ fẹ́ yẹn mọ̀ ń pàṣẹ fẹ́lì fẹ́ ni ọgbẹ́ mo sì ń pàṣẹ sàmáwáàtì wàlárì. ọlọ́run lémi nìkan lọ́tọ́ sí kátapá kàkà ká sọ pé kò sírú mi ẹ̀ ráwọn àtàná wọ́n ní ò sírú àwọn akínní dìkùdìkù àyà wọ̀nyí láìla ìlàlá. wàlà wuli kìbùrì yàwù bí sàmáwáàtì wàlárì. ọlọ́run lémi nìkan lọ́tọ́ sí èmi nìkan pé èmi nìkan ló yẹ kẹ́ ẹ mọ̀ ebi mi mo dá yín ebi mi mo ní yín òkú yín èmi mo ní ààyè yín èmi mo ní bẹ́ẹ̀ ń bẹ èmi mo ní ẹ máa bẹ bẹ́ẹ̀ bá sì ní bẹ mẹ́ẹ̀ nìkan ò lè bí mí léèrè. wàlá wuli kíburi òfin ọlọ́run lémi ni o. wà ó wàlá ọlọ́run lémi o mo gbọ́ngbọ́n mo tóbi. wà ó wàlá àzízọ́lá hàkì. ọba ọgbọ́n sì ni mí lọ́dún lọ́dún ẹnìkan وهو العزيز الحكيم ọlọ́run ní gbogbo mọ́tòmọ́tò ọ̀dọ̀ mi ló wà. هذا بصائر للناس ọmọ ṣeun ọmọ ṣeun وهدى ورحمة لقوم يوقنون الله وهدى ورحمة líkọ̀ omi yóò kinu. mi ò gbọ́ ń tó wí o. ọ̀rọ̀ àṣọ ìrùlé náà sí. ọlọ́run ní ìríran ní alukurani dé. ọ̀rọ̀ àṣọ ìrùlé náà sí. òdodo ọ̀rọ̀ dé. ọ̀rọ̀ àṣọ ìrùlé náà ṣe gbọ́ tẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ ti ẹ̀jàn dín mọ́lẹ̀ ẹ bínú ẹ kó kàga bọ́rọ̀ ọlọ́run bá dé basairu linnasi. àní iṣẹ́ odò. basairu linnasi. a ti wá rí díẹ̀ ẹ̀kọ́ yangan ni ẹ fi ń ṣe. basairu linnasi. awádìí ẹni tí ń bẹ nínú aṣọ eégún àṣẹ èèyàn ni. basairu linnasi. awádìí ẹni tí ń bẹ lórí igunnu àṣẹ wọn kan kápákátá kó mọ ẹlẹ́sẹ̀ ni. basairu linnasi. òdodo ọ̀rọ̀ ti dé. basairu linnas. ẹ̀yin ìjọba wa lórílẹ̀‐èdè yìí lẹ́nìí ẹ ti ṣe mistake kan tó ga tó tá a fi correct yẹ. ẹ gbọ́ àbí kí n mọ wí Allahu akbar. yẹ kẹ́ ẹ mọ̀ ọ yẹ kẹ́ ẹ mọ̀ ìríran dé àti ríran. alábà sọ irun lè ná a sí. bẹ́ẹ̀ ṣe wá ní jìn ọ́fìn lórí ètò àwà yìí lókun. alábà sọ irun lè ná a sí. ẹ̀yin náà sì tún dépò tán ẹ sì tún fẹ́ ba tẹ́ ẹ gbé kalẹ̀ tẹ́ fẹ́ sí ẹ tún fẹ́ bàjẹ́ lọ́wọ́ ara yín èyí ti jẹ́ ẹ rí i pé ẹ ti sọ̀jọba yín ìdìjọba àdàlú ẹ ti sọ́dà dàlú gbogbo àwọn tá a ní ọ̀dà alánà náà lẹ ń gbà láàyè tí wọ́n ń mórí bọ́ abẹ́ yín yìí àwọn ó lè tàná ẹlòmíín wà àti ìmú gbogbo àwọn tá àti ìmú ni wọ́n wá ń lérò pé báwọn bá kó nú yín àwọn ọ̀rọ̀ ò lè abasairu linnasi. Ah, subhanallah. hadha abasairu linnasi. aláàtì ríran ríra wa. hadha abasairu linnasi. wọ́n béèrè lọ́wọ́ aládàlú ìwọ aládàlú adẹnu àdàlú rẹ bá a ti ń bòkúta ńlá ń bóríṣiríṣi nǹkan bẹ abámi ẹran abámi ẹyẹ abámi ẹyẹ adìẹ nínú àdàlú à ó lẹ̀ béèrè lọ́wọ́ òun ni kí ni mo ní mọ̀ ń tà ìbádàlú ni mo pè gbogbo ohun tí ọ̀dà náà lẹ́ padà bá nú ẹ̀. ẹ̀yin ìjọba orílẹ̀-èdè tòní ìjọba Buhari mo ń pè yín ṣàkíyèsí àwọn olè jàgùdà tẹ́ ẹ fẹ́ máa gbà mọ́ra wọ̀nyí bí ìdájọ́ bá dojú ẹ̀ ọ̀rọ̀ pé wọ́n ti wọnú yín wọn ò ní jìyà òsínbẹ́ o. a sábà sọ ìrùnìyàn abasairu linnasi. ọlọ́run ní ojú ti alukurani ti gbé ọ̀rọ̀ gidi jáde. abasairu linnasi. a ti ríran o. hadha basairu linnasi. ẹ̀yin náà owó tí àwọn olórí burúkú yìí àwọn olórí burúkú àná yìí tí wọ́n kó jẹ la ilaha illallah ẹ̀sìn pa wá sáyé ẹ̀pà wá sáyé àwa mi pẹ̀kẹ̀pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ kọ̀ wá sẹ́nìkan kan tó sanra nù wa mọ́ àti ẹ̀gbẹ́ mi ti wọ̀n lẹ́ran lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah, ah, ẹ fẹ́ mu ẹ̀jẹ̀ wa kẹ́ ẹ mu omi ara wa ni àbólòsí wa ti ẹ̀ní ni ẹ kó adúrú owó yìí kí owó tá a fi lè kọ̀ǹtró Nàìjíríà fún odidi ọdún mẹ́rin kó máa wá wà lọ́wọ́ ẹnìkan ṣoṣo. Allahu akbar kabira. Hadha basairu linnasi. A ti ríran o, ọmọ Nàìjíríà ti ríran basairu linnasi. ẹ ti sọ ìjọba yìí di ìjọba àdàlú. hadha basairu linnasi. gbogbo àwọn oníjìbìtì tànà náà fẹ́ máa kó sí i láàrin báyìí obi à kó àárín yín wọn ò ní torí ẹ̀ mọ́ jìyà. Allah. hadha basairu linnasi wọ́n mú yàn lólè wọ́n mú yàn lólè la ilaha illallah wọ́n mú yàn lólè subhanallah. o lè ń lọ kóòtù ó kó àwọn lọ́ọ̀yà rẹ́gẹ́dẹ́ ó kún ọ lẹ́yìn tòró ti níye tó fẹ́ nìkọ̀ọ̀kan ọ wá ń sanpa agbádá lójú adájọ́ àwa gọ̀kú ni ságọ̀kú ni ẹ̀yin ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin adájọ́ olórí burúkú wọ̀nyí ẹ̀yin tọ́lọ̀ ń wọ́n dálẹ́jọ́ burúkú ẹ̀ tó kù láyé wọ̀nyí o lè ń sanpa agbádá bó bá jẹ́ pé ni tí ò lówó kankan bá ni wàláyé ẹ̀ mọ̀ ní wojú ẹ̀ ẹ̀ ní wojú ẹ̀ tẹ́ fi sọ ń tẹ́ sọ la ilaha illallah. hadha basairu linnasi àti ríran alukurani ti là wá lójú. alábàṣọ ìrùlé náà sí. alukurani ti sọ pé ní ọwọ́ bá tẹ̀ kó jìyà. alábàṣọ ìrùlé náà. àti ríran o kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún wa adájọ́ kan lọ́sẹ̀sẹ̀ dájọ́ nísìn ńlọ sọ pé ọba tọ́lọ rèé bá ọmọ sùkúù méjì sùn kọ́ lo ọdún méje irú adájọ́ irú ẹ̀ràn ń fẹ́ lókè lọ́hùn ẹ sì ní jí ó débẹ̀ ẹ ní jí ó débẹ̀ nígbà tó pé gbogbo owó tẹ̀yìn adájọ́ náà lẹ́ẹ̀tẹ́ lẹ́ǹgbà káàkiri gbogbo àwọn ọmọ yín ni wọ́n yà wèrè ẹ̀yin rándánà táwọn yìí ẹ e ọ̀nà ńlẹ̀ ẹ̀ ń wọ̀gbẹ́ ẹ rójú ọ̀nà ńlẹ̀ ti mà yàn lọ́daràn ẹ mà wá prolonge ọ̀rọ̀ rẹ̀ bí ẹni pé ó sì tún at the end of the day ọba yẹ ìwà padà máa sọ fún wa pé ah, ẹjọ́ rẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n kò jẹ̀bi bẹ́ẹ̀ bá pé ọ̀jẹ̀bi wàláhì ọlọ́run ó fi yẹ̀ ẹ̀bi yẹn yóò fi bí yín láyé àtàlìkìyàmà ìyà yìí pọ̀ ìyà yìí pọ̀ ìyà yìí pọ̀ àmọ́ bí a ń lọ àmọ́ bí a dé. hādhā baṣā'iru linnāsi. mo ti mọ̀ pé ìjọba òdodo níjọba tẹ́ ẹ fẹ́ ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá ń ṣe díẹ̀díẹ̀ yìí tẹ́ ń ṣe díẹ̀díẹ̀ bí eégún olómi yìí n ò rò pa a lè rí sí o a rí sí o. bí eégún olómi tẹ̀ ń ṣe ya a lè rí sí i. azábọ̀ sọ irun mi náà. wàrà màtún lè kọ́ mi yùkínú náà. ń bọ̀ Ọbásanjọ́ gbọ pé ìjọba ti Buhari ni lẹ́sẹ̀kẹsẹ̀ ebo ebo ẹni kò sí olóṣèlú tó lè tó Ọbásanjọ́ Nàìjíríà ọ̀gá gbogbo yín ni ọ̀gá ẹgbàá lọ́gàá o ẹgbàá lọ́gàá o ọ̀nà tí fi ń ṣèjọba tiẹ̀ ó yàtọ̀ sí gbogbo tiyín ntọ́ bá mú òun tó kó owó nàìjíríà bó ṣe gbọ́ pé buhari dé tó kó owó nàìjíríà ti ń bẹ lọ́wọ́ ẹ̀ tó kó kalẹ̀ ẹ dákun ta ló tún kù tá yòókù ẹ̀ tètè gbogbo ẹni a béèrè owó lọ́wọ́ ẹ̀ tí ọ̀jẹ́ ń ló kó wa àrọ́mọdọ́mọ yìí ò ní gbàgbé jẹ. Allah. wàrà màtún lè kọ́ mi. وهدى ورحمة ọlọ́run ni ẹ ọlọ́run ni asábàṣọ irun eléyìí alukurani ti wá ṣetán tó là wá lójú gbò ti wá là wá lójú kò wá síbi ẹ fẹ́ sá lọ mọ́ gbogbo yín lẹ́ jìyà gbogbo yín lẹ́ jìyà ọ̀rọ̀ ẹnìkan ara àwọn ọ̀yá òun fẹ́ lọ òkèèrè ah, kí ni dé bá a lówó irú owó tẹ́ ẹ kó wọ̀nyí bẹ́ ẹ bá kó dà sọ́sìpìtù tí ara gbogbo instrument a máa ṣe pé kò sí dókítà tó qualify lórílẹ̀‐èdè yìí àwọn ọmọ wa kàwé wọn qualify gbogbo nǹkan ni wọ́n mà ọwọ́ akun tí wọ́n ó lò okùn ẹ́ńjìn tí wọ́n ó lò tí wọ́n ó fi máa ṣiṣẹ́ fún gbogbo wa tá a fi lálàáfíà ẹ sì ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ sọ wá da láàárẹ̀ gbogbo ń tá ń jẹ ọ wá jẹ́ pé kò sóúnjẹ gidi kankan lórílẹ̀ yìí mọ́ àfi ká jẹ́ tán ká máa sàárẹ̀ ẹ̀ ní ẹ̀ ní bọ́nú àárẹ̀ bọ́lọ̀ ń bá fi ṣe yín ẹ̀yin wọ̀nyí ẹ̀yin wọ̀nyí ẹ̀yin ẹ̀yin ìwọ yìí èèyàn rẹ mo pè ọ́ èèyàn rẹ ńgbà wọn gbé ọ njó òní ńgbà wọn gbéyàn gbéyàn tí gbé ọ njó òní mo ní kí ni wọn ò fi bàbá àgbàlagbà àságbà àyà ni ó ẹ̀yin ọ̀rẹ́ yìí la tó pé wọn náà gbà nu owó ẹ nu owó amúnésàn àbí ọgbà nu owó amúnésàn ọwọ́ aníbò ni ẹ ṣe gbé ọ. àbàṣọ irú lè ná sí. àgbà àyà ni ó àgbà àyà ni ó. هذا بصائر للناس القرآن ti là wá lójú o. بصائر للناس. a ti ríran. a ti mọ bí ẹ sá pamọ́ sí. بصائر للناس. Ah, ah. ẹnìkan yín tí ó lọ láì jìyà kò sí ẹnìkan yín tí ó lọ láì jìyà kò sí. ẹnìkan tí ọ̀rọ̀ láì jìyà ò sí àrọ́ ọmọdé ọmọ yín ẹ wọ́n máa ròyìn bẹ́ẹ̀ ṣe jẹ́ láyé ìbáwọn ẹnìkan wọn ti kọjá lọ àrò owó tí àrò owó tó head of state kan tó kó lọ sí ebi ńlá Amẹ́ríkà sọ pé wọ́n dà padà fún àyè ń wò Buhari gbé owó tí wọ́n kó ti lè mí ẹ ẹ àbí ẹ muhammad rasulullah. aza basairu linnasi. àníṣe. aza kurani ti dé. basairu linnasi. alukurani tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam. wàhùn dúró tí o. rahmatun likaomi. ẹ̀yin tẹ́ ẹ dúró tó oògùn ẹ̀yin tẹ́ ẹ dúró di ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ wọn máa bá yín gbẹ́bọ wọ́n máa bá yín ṣẹ́gun wọ́n máa pa màálù kiri kí wọ́n máa rí mọ́lẹ̀ wọ́n máa rí ràkún mọ́lẹ̀ wọ́n máa rí òdìdí èèyàn mọ́lẹ̀ lóòrò ojú ó tì yín gbẹ̀yìn ni. àṣà àṣà bàṣọ ìròyìn náà. bàṣọ ìròyìn náà. àwa ti ríran alukurani ti là wá lójú a ti mọ bí ẹ ń lọ àwa lẹ ń gọ ẹ̀yin wá ń gọ àwa ẹ̀yin tí ìyá yín ọ̀gbọ́n tí bàbá yín ọ̀gbọ́n ẹ wá ń gọ àwa àṣírí eh, àwọn èèyàn ló ká máa wo nbo ni kálukú ti eh, nbo ẹbí wo lẹbí rẹ ẹbí wo lẹ tó pé ìran rẹ bí yẹn baba yín tí a ń jalè lóko tí a ń jà ní gbòòrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà táwọn yẹn kúrò láyé tán ẹ̀wẹ̀ yín wá wò ó Allahu akbar. Azaba sọ irulì náà sí. Àlùkùránì ti là wá lójú ọ àti ríran o. Wàhùdán wa rahmatun. Ó ti fọ̀nà mọ̀ wá. Yukinuna. La ilaha illallah. Wàhùdán wa rahmatun. Liqawmi yukinun. Àlùkùránì ni ó máa jẹ́ húdàn afinimọ̀nà ni wàrà ìkẹ́sì ni ìkẹ́ni ìgẹ̀ni àlàáfíà ni alukurani mú wa fún àwọn wo. wàhùdán wàràmàtún líka omi yùkínúnà. ìyẹn ni pé fún àwọn ẹni tí wọ́n dà mọ̀ tí wọ́n mọ alukurahani. wàhùdán wàràmàtún. Allahu líka omi yùkínúnà wèrè wọn ìwọ̀n òpèrún ńjọ́ kankan ẹ̀ dìde ń bi mítìn tẹ̀ ń ṣe kẹ́ẹ̀pẹ́ ńlọ kírun ṣé ẹ ju ọlọ́run lọ kọ́ sẹ́yìn ju ọlọ́run lọ ẹ sì máa pera yín mùsùlùmí ẹ máa pera yín mùsùlùmí ẹ̀yin ẹ̀yin wandi wandi aya wọ̀nyí ẹ̀yin tẹ́ ẹ̀ ní làákà ikọ́ bọ̀ làákà ikọ́ bọ̀ sí fún yín àwọn èèyàn ó ti máa pàtàkì yín wọ́n máa sọ bẹ́ẹ̀ yẹn ni ẹ ẹ sí èèyàn. ọ̀dà àbàṣọ irú lè ná sí. ìríran ti dé Buhari ti dé. ọ̀dà àbàṣọ irú lè ná sí. Buhari gbogbo àwọn tọ́wọ́ rẹ̀ bá tẹ̀ tí a bá kà sí ọ létí ẹ kó wọn sájà alẹ̀ ibi rọọlì ń ṣe ti Ghana kí ló tẹ̀yìn ẹ̀ yọ ẹ kó wọn ájà alẹ̀ kí wọn kú síbẹ̀ kí láǹfààní wọn bá a bá bí a bá bí wọn ò rí bí ẹgbẹ́ wọn ò lọ wájú máa wọn ò tún dá mi lẹ̀. ọ̀ọ́dà àbàṣọ irú lè náà sí. ìwà wọn ò sì yàtọ̀ ìwà ìwà tí ó wù láti ìpìlẹ̀ náà ni ọmọ jẹ́ wà wọn ṣùgbọ́n alukurani ti là wá lójú. ọ̀ọ́dà àbàṣọ irú lè náà. Masha Allah. wàhùdà wàrà hàmà tún. Masha Allah. ìtọ́ يوقنونا لا إله ọ̀nà àmà ni alukurani yọ alukurani ni ó wa sọ́nà pé olè ńlẹ̀ Saudi Arabia bí wọ́n bá mú olè bí wọ́n bá tó gbé búrẹ́dì olè tó gbogbo tí bá wù kó lè ó gbé wọn wọn wò ní ó jẹ́ àmọ̀ pé àwa ọwọ́ rẹ̀ láàgé ni àbẹ́sẹ̀ ètò yìí jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé èèyàn bá kórú owó tẹ́ ẹ kó wọ̀nyí nílẹ̀ Saudi Arabia kò sí láyé mọ́ ẹ̀yin náà ò lè máa wà láyé sáwà pẹ̀lú yín láàjọ máa wà láyé àwa pẹ̀lú yín ò lè jọ wà láyé gbogbo ibi kọ́nà tẹ́ ẹ bá sá sí ẹ wá dúró ẹ̀mí ẹlẹ́mìí tẹ́ ẹ run ẹ wù ẹ̀mí ẹlẹ́mìí tẹ́ ẹ run sóko Màdúgùrí àbí wọ́n ní ẹ fowó ra amúnésàn ẹ rà ẹ wá da àwọn ọmọ ogun wa síbẹ̀ ẹ̀mí wọn wá bọ́ lọ kánrin ẹjọ́ mélòó lẹ́rù wájú ọlọ́run ìyà tẹ́ fi ń jẹ wáyé lẹ́rù ojú ọ̀rẹ́ ni àbí ọmọ wa sọ́jà tẹ́ ẹ lọ pàdánù. wàtàrà yẹn ń tí ì ń bí ti hàn wá. apá àwọn babaláwo yín ọ̀ka. bàṣọ irú lè ní àṣì. apá àwọn wòlíì irọ́ tẹ̀hún tẹ́jọ́ ń tẹ́jọ́ ń ṣe wàhálà káàkiri apá àwọn ọ̀ka. ọ̀dà bàṣọ irú lè ní àṣì. àfa àtọ́ba kó wọn fi àdúrà kan ràn yín lọ́wọ́ òun náà ó sì parẹ́. ọ̀dà bàṣọ irú lè ní àṣì. ẹ mà jẹ wáyà àpò owó tá à ń gbúrò yìí ó lè mú yàn ó lè mú yàn dágbére fáyé owó tá à ń gbúrò pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan yín ah, ó lè mú ẹ dákun kí lẹ fẹ́ fi ṣe kí lè fẹ́ fi sí ẹ jẹjú oúnjẹ lọ ẹ wọ̀jẹ̀ wù lọ ẹ bọ̀jú bàtà lọ ẹ sùnjúnú yàrá kan lọ. la ilaha illallah. hadha basairu linnasi. mo fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ara tèmi ọ̀rọ̀ ara tèmi ẹ̀jẹ̀ mi ń yà ẹ̀jẹ̀ mi ń yà ẹ̀jẹ̀ mi ọlọ́run ó sì jẹ̀ yín yà ẹ̀jẹ̀ mi ń yà ẹ̀jẹ̀ àwọn ọmọ mi ń yà ẹ̀jẹ̀ àwọn ìyàwó mi ń yà ẹ̀jẹ̀ gbọ́n mi ń yà ẹ̀jẹ̀ àbúrò mi ń yà ẹ̀jẹ̀ ìyà fi kú ni. ذا بصائر للناس. kí ni mí kí lè mi alára fúnra ra mi. bàṣọ. yóò fi ajẹ́ pé ilé tèmi ń torí ala ah, alájú mi dín ní àwọn náà ló lọ. kọ́ ajẹ́ pé lèmi làwọn èèyàn máa tòsí pọ́n àfẹ́ wá gba mi kí mo ń ṣe ọjà wo mo dálẹ̀ ń sọjọ ọrọ Ọlọ́run lọ tí mo ń bá yín sọ yìí náà ni àwọn tó fẹ́ mi lórí ọrọ jẹ́ pé lè tèmi wá làwọn èèyàn ọmọ àtò wá pé àwa gba owó lọ́wọ́ ni o sẹ́mi ló tún yẹ kí n máa fún yàn lówó lémi tí ń èyó ẹ rí i pé ẹ rí i pé ẹ̀yàn mi jẹ ẹ̀yàn mi jẹ ọlọ́run wọn yàn yín jẹ láyé àtàlùkìyà. ọ̀sà àbàṣọ ìrùlé nọ́ọ̀sì. ọ̀sà àbàṣọ ìrùlé nọ́ọ̀sì. ọ̀sà àbàṣọ ìrùlé nọ́ọ̀sì. Fọ́dẹ̀l. Ádá bàṣọ ìrùlé náà sí. A ti ríran o. Wàhùdáhùn wàrà hàmàtún ní Ara pé mo sọ pé ẹ ti jọjọba yìí dìjọba aládàlú. Àdàlú àwọn àdàlú ti ń bẹ lóyún nínú yín. Àwọn ni a gba ìwé wọlé tí a fi wá ń lọ rèé yí bọ́jẹ́ẹ̀tì. Ṣé níjọ́ àti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè a gbọ́ pé àwọn kan àwọn kan senate eh, àwọn senators kan àbáwọn house of reps kan wọ́n yí wọ́n yí ìwé ìjọba wọ́n yí ìwé owó tí gbogbo wọ́n ná nàìjíríà nígbà tẹ́ ẹ̀ fi ti wọ́n bẹ̀ buhari ò fi ti wọ́n bẹ̀ náà ni asabasọ hiroli nurse àti ríran. gbogbo ẹ̀yin ọmọ mi ni kẹ́ ẹ dá sí àyà yìí ẹni tí ó dá sí alábòsí bíi tiwọn lẹ́yìn náà. asabasọ hiroli nurse irú lìnà sí. a ti ríran a ti ríran a ti ríran a ti ríran. àbàṣọ irú lìnà sí. Buhari ń gbé ọwọ́ ó ń gbé ọwọ́ òkè ẹ̀yin adájọ́ ẹ̀ ń rẹ̀ ńlẹ̀ ẹ̀yin adájọ́ olórí burúkú ẹ̀ ẹbẹ́ ni ó jà wá lólè ní Nàìjíríà ebi London ni ẹ ti bá wa mú ẹ rí pé ẹ̀yin ò mú yẹn rí ẹ mẹ́nìkan ẹ mú yẹn àfi ẹ bá parọ́ máa yàn. Hádà bàṣọ́ ìrùlì náà sí. Gbogbo owó tẹ gbà pátá àlùbáni ó máa jẹ fún yín. Gbogbo owó tẹ gbà pátá. Bàṣọ́ ìrùlì náà sí. Àlùbáni ó máa jẹ fún yín. Àlùbáni ẹ̀yin tẹ́ ẹ bá gbẹ́dẹ̀ Yorùbá tí mò ń sọ ẹ túmọ̀ rẹ̀ fáwọn adájọ́ tí ò Yorùbá. Ẹ pé mo lólórí burúkú ni wọ́n ò ní soríire láyé àtàlìkìyàmà. Hádà bàṣọ́ ìrùlì náà mercy. mo gbọ́ owó tẹ́nìkan kó jọ tóun nìkan kó jẹ́ ń jò mo sì dákú. èé ti jẹ́ kí ni ó fi ṣe ọjọ́ mélòó ni ó fi lò ọdún mélòó ni ó ṣe láyé tí ó fi ná dúró owó yìí tán. la ilaha illallah ẹ fi yà jẹ mí ẹ fi yà jẹ mí ẹ ní ẹ ní ẹ ní ìlú ayé náà. Masha Allah lẹ́kọ̀ omi òbí wọn. tá a bá sọ irú lè ná sí. ọ parí ọ parí. wàhùdà wàrà mọ́tún lẹ́kọ̀ omi ẹ bá ń bá gbé. ó ṣe ń. tá sunna ti dé alukurani ti dé yóò yanjú ẹ. àzá àbàṣọ irun lè ná sí. alukurani la fi yanjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o. àzá àbàṣọ irun lè ná sí. ẹ̀yin àfáàbù ẹ̀yin àfáàbù ẹ̀yin àfáàbù ẹ̀yin àfá olórí ibú tètè táwọn ẹnìkan ń jalè tí wọ́n ń kówó fún yín tẹ̀yìn wá ní apá ò ní ká wọn apá ò wọn ta ni apá àtọ́lọ́ ni ò ká wọn àbí tàwọn èèyàn. Allahu akbar. Bàdà basọ ìrùlé náà. Àlùkùránì ti dé ojú wa ti la o. Basọ ìrùlé náà sí. Àti rídìí ẹ̀kọ́ tẹ́yẹ̀gẹ́ ni ẹ fi ń ṣe. Wàhùdáhùn. Allahu akbar. Wàhámàtún lẹ́kọ̀ọ́ omi yóò kìnnà. Bàbá basọ ìrùlé náà. Masha Allah. Wàhùdá wàràhàmàtún lè kọ́ mi yóò kinu náà. Ẹ wo bí ẹ bá wa dé, ẹ wo bí ẹ bá wa dé. Ìyá ntẹ́ ẹ dálẹ̀ lánàá ni wà tún jẹ́ lẹ́nu ìwà lónìí. Àtúnrẹ́ kò mọ́. Àtúnrẹ́ kò mọ́. Àtúnrẹ́ kò mọ́. Ẹni àfisí di ọ̀rọ̀ epo olódodo ni. Ó ń sọ fún gbogbo Nàìjíríà pé yóò doṣù báyìí kẹ́ ẹ tó lè repo. Ah! eyin òpùrọ́ tẹ́ ẹ wà ń bẹ̀ ẹ̀yin àdàlú tẹ́ ń bẹ́nu ìjọba yìí náà lẹ tún wá sọ pé pé irú kàtìkàtì wo ní ń yẹn náà irú wo irú kàtìkàtì wo ní ó sì ní kan ọ̀sẹ̀ kan epo sáà wá ti rí sáà ti rí. هذا بصائر للناس لا إله إلا ورحمة لقوم يوقنون ẹ jẹ́ lọ tún bọ́jẹ́ẹ̀tì yìí kọ kẹ́ẹ̀kọ́ tí Buhari kọ lé lọ́wọ́ ẹ̀yin ọmọ àlè wọ̀nyí. bàṣọ ìròyìn náà. mo ti sọ pé bẹ́ẹ̀ bá táyé wá tó sì yóò kọ yán lẹ̀ ń jẹ ẹ̀ ní níláárí tẹ́ ẹ bá tún táyé wá sẹ́ tẹ́ ẹ wá ń jókòó tẹ́ ẹ lẹ́ ń jẹun àbàṣọ́rù lè násì. a ní gbogbo àwọn tí ń bẹ ń bẹ gbogbo àwọn gbogbo àwọn èèyàn aburú tẹ̀ ń gbà àmọ́ ẹ lé wọn dànù ẹ lé wọn dànù ẹ mú kálukú. èyí tó jọlọ́gun tó kó jẹ ẹ e, e, e, bá ti sọ pé ọ̀gbọ́dọ̀ lọ́ọ́ bì kankan ah. ọlẹ́sẹ̀ ń dùn mo ní ẹ fi sí àti ẹgbẹ́ sórí iṣẹ́ àkẹ́mọ́ àti ẹ ti lọ ilé ẹjọ́ ẹ ti lọ gbogbo ẹ̀ kọ lọ́ọ̀bì kankan kọ gbọ́dọ̀ tẹ̀ta. wàrà máa tún lẹ́kọ́ mi yùkì náà. ẹ Buhari sọ sọ rántí sọ rántí sọ rántí pé ara àwọn tó dojú ìjọba rẹ délẹ̀ ńjọ náà ló lè tọ́jà yìí o òun náà ni o òun náà ni o ìwà aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ni òkúrò ń bẹ. jáfìyàtà ó. ẹ rántí ọjọ́ ni ẹ̀yin èrò nu ni ẹ̀yin èrò nu ni. mọ̀tí jáfìyàtà ó. la ilaha illallah. kùlù mọ̀tí túndìyà ìlà kìtàbíhà. ọmọ sí ọlọ́run. àlìyá ọmọ tuntun sáwọn máa kún tún tá màlúù náà. la ilaha àlìyá ọmọ tuntun sáwọn ما كنتم تعملون ẹ má tàn jẹ bẹ́ẹ̀ bá ti rántí ọjọ́ ọkú ẹ rántí sàárè yín ẹnìkan kú ń jó ní gbogbo ayé náà lọ́gbọ́n pẹ̀ wọ́n gbé inú sàárè kò tí ì jọgbọ̀n ṣẹ́jú lọ wọ́n wá gbàgbé nǹkan kan sétí sàárè wọn lọ wú sàárè padà ńgbà wọn ò débẹ̀ wọ́n bá pẹ̀lú pé ẹ̀jẹ̀ ti ba gbogbo aṣọ tí wọ́n fi sín ẹ̀jẹ̀ ti mu gbogbo aṣọ tí ń kán tòtòtò wọ́n sì ti rí tí wọ́n ti ju séènì sí lọ́wọ́ wọ́n ti ju séènì sí lẹ́sẹ̀ kí ni wọ́n wàá jù fẹ́yìn. wọ́n tọrọ kúlà ọmọtí ń já àfihàn táwọn. ẹ rántí ni ẹ rántí ìgbà bá pàdé lálẹ́ kìí àmà kí ni ó ṣẹlẹ̀. wọ́n tọrọ kúlà umẹ̀tì ń jà fìyàtà. ọlọ́run ní ẹran tí ọjọ́ o ẹran tí ọjọ́. wàtàrọ̀ kúlà ń jà fìyàtà. ọjọ́ tá a dà yín gúnlẹ̀ a dà yín gúnlẹ̀ a sì kó sí ẹyin tì yín lẹ́gbẹ̀ẹ́ a dà yín gúnlẹ̀ a kó sí ẹyin tì yín lẹ́gbẹ̀ẹ́ a dà yín gúnlẹ̀ ẹ̀ràn tí èèyàn irú ẹ̀ náà ni ti ń ṣẹlẹ̀ láyé o fi àǹfùsìkún ńlá fàlà tó ṣèrò ẹ̀ ríran ni ẹ̀ mọ̀ràn wò ni gbogbo àwọn tá a mú wọ̀nyí ṣé wọ́n a máa wọ́n a máa ṣèyàn kéékèèké tí wọ́n sì gbẹ́kẹ̀lé ni pé àwọn lè náwó lé wa lórí àwa kọ́ náwó lé lórí. kùlù mọ̀tì tùdí àìlà kìtàbí ha. ọjọ́ tí a máa kùlù kùlù wọn. kùlù mọ̀tì tùdí ha. kùlù mọ̀tì. ìlà kìtàbí ha. ẹran tí ọjọ́ tá a gbé fáìlì kálukú lé lọ́wọ́ biha. ọjọ́ tá a gbé fáìlì kálukú lé lọ́wọ́. dúníyà ìlà kìtà biha. Masha Allah oníkálukú ó gbé tiẹ̀ níjọ́ náà. tudiha ìlà kìtà biha. yawma tubla sarairu fama lahu min quwwati. yawma tujzauna. a san yín lẹ́san a san yín lẹ́san. ẹ rí ìwé yàgbá wàláì gbogbo ẹ̀rọ lọ́run ó béèrè lọ́wọ́ yín tún ti sá ọ̀nà. bó o lẹ ṣe pín owó tá a ní ẹ̀jọ̀ amúnéṣàn. àwọn tó tá a bá mọ̀. gbogbo nǹkan tẹ́ ẹ ṣe pátá ẹ gbàbọ̀ rẹ̀ ẹ gbàbọ̀ á fún yín nírò ẹ gbàbọ̀ ẹ gbogbo tẹ́ ẹ ṣe wọn kan kò sì ní bọ́ sọnù ńbẹ máa kún tún tá a mẹ́lẹ́ o kò sí ẹnìkan kò ní parọ́ kankan mọ́ yín. àlìyá yawma tujzauna. ẹ rántí ọjọ́ tá a san yín lẹ́sàn á san yín lẹ́sàn. yawma tujzauna. a béèrè owó tẹ́ ẹ pín. yawma tujzauna. ṣé ẹ mọ̀ pé ń bí ẹ̀yin gbé ń sórí ìburú yìí lẹ́nìkan gbé sórí ire à ń yan mínísà lórílẹ̀‐èdè a sì wá fẹ́ nìkan ní ọ́fíìsì mẹ́ta mínísírì mẹ́ta la gbé fóun nìkan bó o ló ṣe jẹ́ bí ọba hùwà rẹ̀ kárí sí ọwọ́ rẹ̀ pọ́ da a ní gbérú ẹ̀ fún Allahu Akbar ẹyọ ẹnìkan. Allahu Akbar. al masha Allah. kullu ummati tud'a ila Ma masha Allah. al-yawma tujzawna ma kuntum ta'maluna. Ah, Allah. al-yawma tujzawna ma kuntum ta'maluna ayé bá sọ pé mò ń ṣépè fún yín wàláhì mo ní mo mo mo ní authority láti ṣépè fún yín ẹ̀yin wèrè wọ̀nyí ẹ ṣe máa ń tẹ́ ẹ owó nàìjíríà dà nta abalaye dọ́là kan ò pé owó wa kò pé owó kò pé owó náírà ṣe wá rí ẹ bọrọ wá dé ṣe é máa ti dọ́là kan jẹ́nu owó nàìjíríà lónìí wá pé bá a bá ra ta aláta ọ sọ pé bá a bá fẹ́ epo elépo ọ sọ pé dọ́là bá a bá fẹ́ ra tún ń ta bìkúdìlàtìlá nítorí pé ibi ara ni gbogbo wa dé ara ni ọmọ orílẹ̀-èdè yìí ara ni orílẹ̀-èdè yìí pátápátá kò sẹ́nìkan kan tó lè rìn kan yan mọ́ àwa ń rìn bí ẹni tí ò lọ́gbọ́n ló bí ẹni tí ò ní làákàyè ẹ̀yin náà lẹ sì kó bá wa ẹ̀yin lẹ kó bá wa gbogbo àkóbá tẹ́ ẹ ṣe ẹ jìyà rẹ̀ láyé ẹ sì jẹ́ lálùkìyàmà. Allah. àádọ́ bàṣọ irú lè náà sí. ìrìnà lélẹ́yìí o. ذهب صائر للناس وهدى وهدى ورحمة لقوم يوقنون ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kó rí òsùn Buhari iṣẹ́ eré tá a bá lọ́wọ́ yín tẹ́lẹ̀ tẹ́ ẹ fi rí tẹ̀lé tẹ́ ẹ fi rí Buhari pè tọ́ra wa la rèé pè àwa la rèé pè ni mo fi sọ pé bọ́ bá lo democracy yìí títí tó bá rí i pé kò wọ́ọ̀kù láàrin ẹ̀yin ẹranko tẹ́ ẹ tẹ̀lé tó lo democracy kó apply military sí i bó bá ti apply military sí i ní oníkálukú òjòkó ara ẹ̀ jẹ́ oníkálukú òjòkó ara ẹ̀ jẹ́ ngba àwọn kan ṣe mọ̀nàmọ̀nà ngba kan ẹni tó jẹ́ military tó ṣáájú tiẹ̀ òun ni wọ́n lọ ọ̀lú yẹn wọ́n lọ lẹ́wù rẹ̀ ẹlẹ́wù lé wọn ẹlẹ́wù lé àwọn ọ̀pààyàn wọ̀nyí àwọn abatẹnijẹ́ wọ̀nyí àwọn olòṣèyàn téèyàn gbọ́dọ̀ jírí láàárọ̀ wọ́n sì ń pera àwọn eléyàn èèyàn ní ẹ̀ ń pera wọn o èèyàn ní ẹ̀ tí a bá wà láàrin àwọn ọmọ wa rẹ́rìn jàjàjàjàjàjàjàjà sáwà lè fi rẹ́rìn àbí. aláàrẹ kò. àzá kìtàbù náà yẹn ti kù alaykum bil haqqi. wọn tó wí. àzá kìtàbù náà yẹn aleikum bilhaki. àlàyé tó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní mo sọ fún yín mo ní àlàyé ọ̀rọ̀ la fẹ́ ṣe fún ẹ kùránì ló sì ń sọ̀rọ̀ kì ṣe mi. haza kitabuna yantiku aleikum bilhaki kí. ọlọ́run ní tírà tẹ́rí tí mò ń kà yìí o. kìtàbù náà yẹn ti kú èmi ni mo ní nǹkan mi èmi ọlọ́run ni mo ní èmi tí mo ní náà ni mo ní tírà náà. àdá kìtàbù náà yẹn ti kú alaykum bẹ́lá kí. ọ̀rọ̀ tèmi ò ní parọ́ òdodo ni ó máa sọ o ọ̀rọ̀ tèmi ọlọ́run kò ní í parọ́ tíra tèmi ọlọ́run ní ọ̀rọ̀ tí mo bá sọ ọ̀kọ̀ gbọ́dọ̀ sí rọ́ńbẹ̀. kìtàbù náà yẹun tí kò wà lẹ́yìnkùn bẹ́lá ha. kò lè sọnù bí ìwé bọ́jẹ́ẹ̀tì etí buhari kọ fún yín. kìtàbù náà yẹun tí kò àlẹ́kùn bẹ́lá ha. ẹ ẹ mà ẹ ṣe bẹ́ẹ̀ gbani ẹ mà gọ ẹ mà gọ ìwé owó tí gbogbo owó ọ̀nà lórílẹ̀‐èdè yìí. abba ẹ wá lọ sọnù ẹ lọ sọnù ẹ wá lọ ọkọ tó wù yín wá òríjìnà lọ rèé bá Buhari láì jẹ́ pé ẹgbẹ́ òríjìnà dọ́dọ̀ kankan bẹ́ẹ̀ àjọ máa wà bẹ́ẹ̀ ni. kìtàbùnà yàrá ti kù aleikum bela ha. ẹ lójú àánú owó òsè kó ń báǹkì mọ́ ẹ wá ń gbẹ́ sọ́kàwé ẹ wá ni. yàrá ti kù. ẹ عليكم بالحق هذا كتابنا ينطق هذا كتابنا ينطق عليكم بالحق òdodo ọ̀rọ̀ ní tíra tèmi ọlọ́run máa bá yín sọ. yẹntì kún aleikum bẹ̀lẹ̀ ákì. òdodo ọ̀rọ̀ ni ó máa jáde mi ọ̀rọ̀ tèmi ọlọ́run. yẹntì kún aleikum bẹ̀lẹ̀ ákì. alẹ́ mi ò ní parọ́ iná kunná anastasiku máa kún tún ta àmàlú. ntí ó jẹ́ ó yẹ yín pé òdodo ìwé tèmi ọlọ́run òdodo ni àlùkùránì mi èmi ọlọ́run fúnra ara mi. iná kunná anastasiku máa kún tún ta àmàlú. ẹ má gbàgbé o ẹ má gbàgbé kìtàbùnà. ọlọ́run ní tíra yìí èmi ọlọ́run ni mo ní. ààbà kìtàbùnà. èmi mọ làlùkọ́ra áánì. ààbà kìtàbùnà. kìí ṣe tíra àfa kan àwọn tí wọn náà fẹ́ máa bá yín sanákàlì gbogbo àti ń bá yín sanákàlì wọn kàn kú sórí ibi tí bá gbé ń sà wọn ò kú dànù lórí ibi tí bá gbé ń sà àrọ ọmọdé ọmọ ní ọmọ wọn ya wèrè ìyàwó wọn ya wèrè wọn ò fi sáré kúrò nílé àdúrà tí a ń ṣe àwọn wèrè wọ̀nyí àlẹ́ èèyàn ba nàìjíríà jẹ́ ẹ wá lọ rè é jókòó fún ẹ wá ń ṣàdúrà ẹ dákun àdúrà ti ẹ̀yin mélòó àdúrà ẹ̀yin mélòó tẹ̀ ń ṣe ní ọgbà bí èpè tí gbogbo orílẹ̀-èdè yìí ń ṣe èmi sì wà nù ẹni tí ń ṣe pè tọ́rọ ẹ fara ni mí wàláhì ẹ fara ni mí wàláhì tàláhì bíláhì lẹ́dí láìlá ìláhùwà. hadha ẹ fara ni mí owó tí wọ́n fi tọ́jú àwọn ọmọ òsí lọ́wọ́ mi gbogbo ilé ìwé táwọn máa ń lọ ló ti gbówó lérí bá a bá ti ṣe wà ní ẹ̀mí ẹbẹ́ mi pé dọ́là ti lọ òkè ẹ dákun kí lọ́kàn mi pẹ̀lú dọ́là ibi náírà là ń ná ẹ sì mú gbogbo ẹ dojú ẹ̀rú ẹ̀ tí ẹ̀ wá já mọ́ bí a fẹ́ ta fẹ́ rìn sí mọ́. Allah. hadha kitabuna. ah ọlọ́ni hadha kitabuna. hadha kitabuna. tíra iye mi ọlọ́run níbọn ni o. yẹn ti kú aleikum bílẹ̀ ha kí. kò ní sọ̀rọ̀ kankan àfi kó sọ òdodo. yẹntì kú aleikum bílẹ̀ ha kí. òdodo ni ó máa bá yín sọ. iná kunná náà sànsì kùmá kùtùn tá a màlú. èmi ọlọ́run mo gbé tírà náà kalẹ̀ n ò sì dẹ̀yìn lẹ́yìn yín mo ń sọ yín mo ń sọ mo ń sọ mo ń sọ Kùránì mo sì ń sọ yín. kùtùn tá a màlú. Masha Allah. شاء الله إنا كنا نستنسخ ما كنتم gbogbo ń tẹ́ ń ṣẹlẹ̀ mi ń tẹ̀lé yín débẹ̀ mò ń tẹ̀lé ní bẹ́ẹ̀ ńgbẹ́ ṣe mítìn lóru mo wà ńbẹ̀ ńgbẹ́ ṣe lọ́sàn mo wà ńbẹ̀ ńgbẹ́ ṣe lábẹ́lẹ̀ mo wà ńbẹ̀ ńgbẹ́ kúrò lórílẹ̀‐èdè tẹ̀ ń lọ sẹ́nu òkèrè èmi ọlọ́run ọba mo wà ẹ ti gbàgbé mi. إنا كنا yastansikhu ma kuntum ta'maluna. Ah, ọlọ́run a máa dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run báwọn èèyàn yìí bá àwọn ta àwọn àtàná yìí tí a bá rúùlù wa ju bí ẹ ṣe rúùlù wa yìí lọ kí a bá lọ ogún ọdún bẹ̀ àbámọ̀ ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ ní ìbámọ̀ tí yí tó yẹ pé a máa sọ káàkiri orí títì ni nbi tọrọ wọn yìí burú dé adúrú owó ìfẹ́ nìkan adúrú owó ìfẹ́ nìkan adúrú owó ìfúnwọ́ nìkan iná kúnà nàntàṣà. ọlọ́run lémi ọlọ́run mọ̀ ń tẹ̀lé yín mọ̀ ń tẹ̀lé yín mọ̀ ń sọ yín gbogbo ẹni mọ̀ ń sọ yín ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ gbà lẹ́dínà àmànú. ọlọ́run láwọn tí wọ́n wá gbà mí gbọ́ tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ láàrin yín. àmàlẹ́dínà àmànú. àwọn ẹni tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ láàrin yín. àlẹ́dínà àmànú. àwọn tí wọ́n gbèmí ọlọ́run gbọ́. àlẹ́dínà àmànú. àwọn tó jẹ́ kírunkírun. àlẹ́dínà àmànú. àwọn tó jẹ́ gbàwẹ̀gbàwẹ̀. àlẹ́dínà àmànú. àwọn tó láàánú ọmọnìkejì lójú. àlẹ́dínà àmànú amanu. àwọn tí wọ́n gbà pé òní lòní ń jẹ́ ọ̀la yàtọ̀ sóní. alladhina amanu. àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n ní lẹ́mí pé àwọn jábọ̀ fẹ́mi ọlọ́run. alladhina amanu. Allah. wa amilu salahati. iṣẹ́ rere wa ń bẹ lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń ṣiṣẹ́ rere. wa amilu salahati. masha Allah. fayudikhilu rabb rabbuhum fi rahamatihi. ọlọ́run lémi ọlọ́run ó fi àwọn tá a wíwọ̀n ó fi wọ́n nù kẹ́ mi. yudikhiluhum wọ́n gbádùn láyé wọn ó sì gbádùn láti kíyàmá. yudikhiluhum rabbuhum fi rahamatihi. èmi ọlọ́run ọba mo ní n ó fi kún ọlá wọn n ó fi kún pò wọn. yudikhiluhum ربهم رحمته ما شاء الله ذلك هو الفوز المبين الله أكبر ذلك هو الفوز المبين ọlọ́run ni n ò ní ṣàbòsí fún wọn ẹ̀san ẹ̀san ṣẹ́ wọn tí wọ́n ṣe ẹ̀san ṣẹ́ wọn tí wọ́n ṣe. wúwalẹ̀ fọ́ọ̀sùn lè mọ̀ ni wọ́n san fún wa wọ́n san wọn lẹ́san bí wọ́n ṣe sìn burú lẹ́san bẹ́ẹ̀ náà ni wọ́n sẹ́ni ó ṣe dáadáa lẹ́sàn-án rẹ̀ jù. dhalika huwal fawzul mubin. Allahu akbar kabira. dhalika huwal fawzul mubin. hadha basairu linnasi. mọ́lá alukurani ti dé tí ó ṣèdájọ́ fún gbogbo wa. هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون وهدى ورحمة لقوم يوقنون الله لقوم يوقنون àwọn ẹni tí wọ́n gbàgbọ́ yé àwọn tí wọ́n gbọ́ àgbọ́ yé ọ̀rọ̀ èmi ọlọ́run àwọn tí wọ́n dá mi mà. jẹ́lẹ̀ má rẹ̀ mọ́. wàhùdá wàrà màtó lè kọ́ omi yòókè. wàhùdá wàrà mà. wàhùdá wàrà màtó lè kọ́ omi yòókè nù. jẹ́lẹ̀ má rẹ̀ mọ́. wàhùdá. ورحمة لقوم يوقنون هذا بصائر للناس èyí á ṣe jẹ́jẹ́ ọ̀dọ̀ lọ́hùn ni sọ ìrùlé náà. ẹ sì máa hùwà bí ẹni pé ọlọ́run ni. hàdà bá sọ ìrùlé náà. a lè dára wa lẹ́bi àṣebí èèyàn níyìn nígbà tẹ́ wà ń bẹ̀ àṣeyìí sí èèyàn ẹ̀yin èèyàn ra dáradá wọ̀n ẹ̀yin èèyàn jákujàku wọ̀n ẹ̀yin tá a gbọ́dọ̀ jírí láàárọ̀ ká sọ pé a rí èèyàn ẹ̀yin tẹ́ èèyàn ò lè jírí láàárọ̀ ká dúró onítọ̀hún ọgbà ẹ láàánú ẹ láàánú èé ti jẹ́ kí ló dé ẹ láàánú Allahu Akbar. àwọn tí ń gbé èèyàn ń gbé èèyàn ẹ̀yin náà lẹ dáa lẹ àwọn tó ń gbé èèyàn sẹ́ẹ́ ẹ̀yin lẹ dá ẹ̀yin lẹ dá àwọn tó ń gbé yàn lẹ. bàṣọ ìrùlé náà sí. gbogbo olè tí ń jà nísìn ẹ̀yin lẹ dá lẹ. bàṣọ ìrùlé náà sí. àwọn owó tẹ ẹ kó wọn yìí kẹ fi dá sẹ́lẹ̀ kí gbogbo ọmọ nàìjíríà oríṣẹ́ àní wádìí yìí. bàṣọ ìrùlé náà. wàhùdà wàrà hàmàtún ìlkà omi yóò kinu ọ̀nà mà ní jẹ́ o. wàhùdà wàràhmà wàràhmàtò. ìkànnì o lìkàwọ́ mi yòókì nù fún àwọn tó bá dàmà àwọn tó bá dàmà ẹ̀yin náà lọ pé buhari wá. la ummatin jasiyatan. la hawla wala quwwata illa billah. kullu ummatin tud'a ila kitabiha. Eh, hmm. al-yawma tujzawna ma kuntum maluna. wọ́n rántí o. al-yawma tujzawna. ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق àwọn tí ọ̀dà kan mọ̀ wọn ọ̀dà kan mọ̀. هذا كتابنا هذا كتابنا rasuluna yautiku aleikum bila haki. ẹyin ẹ àwọn àwọn àwọn la ilaha illallah àwọn ọ̀bànkànjẹ́ wọ̀nyí àwọn ni ẹ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń sọ̀rọ̀ láàyè àwọn ni ẹ fún ọ láàyè ẹnu kálukú wa ń wà rọ́ọ̀f wọ́n ní wọ́n ní wọ́n lọ ọmọ chibọ́ọ̀kì tí wọ́n kó lọ ẹnìkan kò kó nǹkan kan lọ ẹ fọmọ ọlọ́mọ ṣe pọ́lítíìsì irú pọ́lítíìsì èwo ni ká pè yẹn amẹ́ríkà wọn sọ pé àwọn làwọn bá wa rí àwọn ọmọ náà nínú gbòǹbì wọn wà subhanallah. bàbá bàṣọ ìrùlé náà sí. àṣírí yín tutù tí ò lè bò mọ́ láéláé. bàbá bàṣọ ìrùlé náà sí. ẹ máa ṣe lọ ẹ jìyà rẹ̀. bàbá bàṣọ ìrùlé náà. wàhùdà wàrà hàmàtún lẹ́kọ̀ọ́ mi yóò tukinuna. ọlọ́run ní ọ̀nà ni kuraani tí mo fi lé yín lọ́wọ́ warahama warahama tún ìkẹ́ ló sì jẹ́. wàhùdà warahama tán. lìkàwọ́mi yukinu. lìkàwọ́mi yukinuna. ẹ̀yin tẹ́ ẹ bá dá kuraani mọ̀ tẹ́ ẹ rí na tí ọ̀rọ̀ ayé yé yín tẹ́ ẹ sì mọ̀ pé àjábọ̀ lọ́jọ́ àlùkìyàmà ẹ̀yin lọ́lọ́run bá wí o ẹ̀yin nìkan lọ́lọ́run bá kọ bá àwọn ọmọ tí tọ̀hún yìí o. bàṣọ ìrùlẹ̀ náà. bàṣọ ìrùlẹ̀ náà sí. àfi kábàárà wa sòótọ́ ọ̀rọ̀. wàrà hàmàtún lẹ́kọ́ mi yóò kinu. òdodo ọ̀rọ̀ lábàárà wa sọ o. wàrà hàmàtún lẹ́kọ́ mi. wàá alladhina kafaru. ọlọ́run láwọn tí wọn ò gba èmi ọlọ́run gbọ́ àwọn òbílẹ̀jẹ́ èèyàn. ammalladhina kafaru. jẹlẹmẹlẹ yẹn mọ. àfàlámù tẹkun ti tutila aleikum. ọlọ́run láàbì yẹn léèrè lọ́jọ́ àlìkíyàmá wọn ò ka kúránì létí yín ni. àfàlámù tẹkun ti tutila aleikum. wọn ẹ ẹ síláyé ńgbà tí kúránì ń sọ̀rọ̀ ni àfàlẹ́mú tẹkún àyà tí tutila alaykum. àní wọn ò ka kúránì létí yín kẹ́ ẹ gbọ́ ń gbẹ́ wà láyé ni. fastakbartum. ẹ ẹ ẹ ẹ gbọ́ àṣẹ ti ẹ gbọ́ fastakbartum. fastakbartum. ẹ wá bẹ̀rẹ̀ sí ta pàkà ká ẹlẹ̀ ní òsẹ́ni tó tó yín. fastakbartum. ẹ ní soríire ẹ ní àdáadáa. fastakbartum. ẹ sì fojú rẹ́ wa àárọ̀ mímu politics lẹ́ fi ṣe àárín náà tàn politics lẹ fi ṣe hospital wo olóògùn politics lẹ fi ṣe gbogbo ohun tí ń lọ lágbàáyé tó yẹ kájà àǹfààní ẹ àrà àǹfààní ẹ jẹ politics lẹ fi ṣe orílẹ̀-èdè nàìjíríà ní aeroplane tiwọn tó wà káàsọ̀ tó yẹ pé àwa la ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àní kankan máa ẹ dẹ́kun tí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe wá ní ọlọ́run ó ṣe ibi ò ti dà. mọ̀lẹ́bí náà káfàrú àfàlámùtẹ̀kùn aya ti tutìlá àlẹ́ ikùn. ọlọ́run tó bá lọ́jọ́ àrìkí á máa béèrè lọ́wọ́ yín á béèrè. èé ti jẹ́ wọn ẹ gbọ́ Kùránì ń gbẹ wà láyé ni. ṣùgbọ́n gbà gbọ́ fàstàkìbárìtùn ẹ jọra yín lójú ẹ ṣe bí ẹni pé èèyàn ní ẹ̀yin tẹ̀ ẹ̀ ṣe èèyàn ẹ̀yin tẹ̀ ẹ̀ ṣe ẹ̀yin mú sùn wọ̀nyí ẹ̀yin múùsù wọ̀nyí ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ rí nǹkan ẹ̀yin múùsù wọ̀nyí omi tún mú omi dárun mú sínú àwọn olòṣì wọn ọlọ dárun mú sí bí bá ń sọ̀rọ̀ aláwọn làwọn ń sọ̀rọ̀ yóò tún máa lo àwa pé àwa là ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀wẹ́nu rẹ bí ẹnu múùsù ni. àfàlà ń tẹkùn á ọlọ́run ó béèrè lálùkìyàmà. Masha Allah. kuntum qawman ẹ wá yí òbílẹ̀ jẹ́ ni òjì ẹgbọ́n tí Kùránì wí o òbílẹ̀ jẹ́ tẹ́ ẹ jẹ́ ni o ọba nǹkan jẹ́ tẹ́ ẹ jẹ́ ni òjì ẹgbọ́n pé Kùránì ń sọ̀rọ̀ o. kuntum qawman mujrimina. fastakbartum wa kuntum qawman mujrimina fastakubaritum. fastakubaritum. ẹ jọra yín lójú. fastakubaritum. ẹ wá tapá kaka. fastakubaritum. ẹ wá lọ wo aṣọ kan tí a ń fi gbogbo starch sí báyìí ẹ̀yin náà wà wúnú ẹ̀. wà kún tó. ẹ wá ní fìlà bú kan fìlà bú tẹ kírètì lọ́wọ́ ara yín. ẹ ẹ ń jọ wọn ti ṣe ń wọn ti ṣe gí tí a ti ṣe golden wa wọn ò dé bẹ́yìn ṣe ń de o ẹ̀yin ẹ wà kakò roboto ẹ ṣe bí ẹni fòṣùkálẹ̀ ẹ rù àrùgbẹ̀yìn ayé. fásitẹ̀ kò bá rí tún. wọ́sítẹ̀ bá rí tún ẹ wá jọra yín lójú. wákùn tún ká ò máa mú jírí mi náà. wọ́n lè kówó fáwọn àfa. wákùn tún wọ́n kówó fún pásítọ̀. máa mú jírí mi. Allahu akbar Allahu akbar kabira. wákùn tún ká ò máa mú jírí mi kuntun qawman mujrimin. wa kuntun qawman. òbílẹ̀jẹ́ nìyí o ọ̀dàǹkanrú nìyí o gbogbo ẹ̀ di politics o àárọ̀ ń jẹjẹ ẹni politics ni àárín nẹ́ta ẹni politics ni ìwà tẹ́ ẹ ti hù láti ọ̀pọ̀lọpọ̀ ọdún wa ọwọ́ àfẹ́ ti wa lórí epo ní ìsinyìí àrèpo mọ́. ẹ ṣáà máa hùwà tó wù yín ẹ̀yin aláṣẹ o. ẹ ẹ ẹ. ẹ ṣáà máa hùwà tó wù yín ẹ̀yin aláṣẹ. ẹ rántí pé tẹ́ ẹ bá lò ní ẹ ò ní nítumọ̀ o. ẹ ṣáà máa hùwà tó wù yín ẹ̀yin aláṣẹ. ẹ̀yin sínátọ̀ ẹ máa hùwà tó wù yín o ẹ̀yin aláṣẹ ẹ̀ṣọ́ máa hùwà tó wù yín ẹ̀yin aláṣẹ. gbogbo owó tí ẹ kó ló ń là kọ sílẹ̀. ẹ̀ṣọ́ máa hùwà tó wù yín ẹ̀yin aláṣẹ. gbogbo nǹkan tẹ̀ ń dàrú ló ń là kọ sílẹ̀. máa hùwà. ọlọ́run la kọ sílẹ̀. ẹ̀sẹ̀ máa wù wá tó mú yín ẹ̀yin aláṣẹ. ẹ̀sẹ̀ máa wù wá tó wù yín ẹ̀yin aláṣẹ. ẹ̀sẹ̀ máa wù wá tó wù yín ẹ̀yin aláṣẹ. ẹ̀yin adájọ́ ìyá lórílẹ̀‐èdè ẹ̀sẹ̀ máa hùwà tó wù yín ẹ̀yin aláṣẹ. ń tako Buhari ẹ sá máa hùwà tó wù yó. ẹ̀yin aláṣẹ ẹ sá máa tó wù yín ẹ̀yin aláṣẹ. tó amúsàsẹ́ bọ́ọ̀lù àkọ́bà tó ẹ̀yìn.